就那罗就那提耶稣为爱些米奴。ẹ káàárọ̀ arákùnrin ẹ káàárọ̀ ẹ kú iṣẹ́ o ẹ pẹ̀lẹ́ mo gbọ́ tẹ́ ń kọ orin àbí onígbàgbọ́ ni yín. ah onígbàgbọ́ ni mí inú mi sì dùn láti jẹ́ onígbàgbọ́ pẹ̀lú. àbí àwọn òbí yín jẹ́ onígbàgbọ́ wọ́n sì bí yín bí onígbàgbọ́. ọ̀rẹ́ mi kò sẹ́ni tí a bí tí ó jẹ́ onígbàgbọ́ nítorí pé ìyá rẹ̀ jẹ́ onígbàgbọ́. èwo lẹ wí yìí kò mọ̀ yé mi. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni kò mọ̀ wípé a kò lè bí ọmọ kí ó sì dàgbà kí ó jẹ́ onígbàgbọ́ bẹ́ẹ̀ dandan ni a ní láti tún bí kí ó tó di onígbàgbọ́ gidigidi. jọ̀ọ́ láyé mi ǹjẹ́ ó ṣeé ṣe fún ẹnìkan lẹ́yìn ìgbà tí ó ti kú tán kí a tuntun bí. rárá ohun tí ó ṣe pàtàkì níbẹ̀ ni pé a ní láti tún bí kí ó tó kú lẹ́yìn ìgbà tí ó bá kú tán ó ti pẹ́ jù. áá kí a tún ẹnìkan bí kí ó tó kú mi ò tí ì gbọ́rú ẹ̀ rí. àtúnbí yìí tí Ọlọ́run ní láti ṣe ṣùgbọ́n ó ṣe pàtàkì ìdí rẹ̀ náà sì ni gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀ nípa irọ́ olè jíjà panṣágà ìbọ̀rìṣà àti oríṣiríṣi ọ̀nà mìíràn báyìí ni a ṣe ń ré òfin ọlọ́run kọjá nítorí ẹ̀ṣẹ̀ ẹ̀mí wa ti kú níwájú ọlọ́run bí ó tilẹ̀ jẹ́ pé ara wa wà ní ààyè ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ti mú wa kúrò níwájú ọlọ́run ní ìgbà tí ẹ̀mí ọlọ́run bá wọ inú wa ìgbà náà ni a tó tún wa bí àwọn kan tó sọ fún mi wọ̀nyí wọ́n mọ̀ dùn gbọ́ létí ẹ tún sọ wọ́n kí n gbọ́. ọlọ́run sọ fún wa wípé nígbà tí a bá kú ara wa yóò padà di èrùpẹ̀ ṣùgbọ́n ẹ̀mí wa wà títí láéláé ẹni tí kò bá tíì gba ọ̀rọ̀ ọlọ́run tí ó fi kú yóò lọ sí ọ̀run àpáàdì. èèyàn rere ni mí ẹ̀ṣẹ̀ díẹ̀ ni mo dá iṣẹ́ rere mi sì pọ̀ mi ò ní dúró pẹ́ lọ́run àpáàdì. ah ọ̀rẹ́ mi àwọn tí wọ́n bá lọ sí ọ̀run àpáàdì wọn ò tún lè padà wá mọ́ ṣùgbọ́n ọlọ́run ti pèsè ọ̀nà ìgbàlà nípa kíkú ọmọ rẹ̀ èyí tí kò ní jẹ́ ká lọ sí ọ̀run àpáàdì kò sí ìrètí fún àwọn tí wọ́n bá kọ ọ̀nà ìgbàlà yìí ìdí náà nìyí tí ó yẹ pé kí a tún wa bí kí a tó kú tí a bá gba jésù a gba ẹ̀mí ọlọ́run nìyẹn sí inú ara wa lẹ́yìn náà tí a bá kú a ó wà pẹ̀lú ọlọ́run níbi mímọ́ rẹ̀ a ti di ọmọ rẹ̀ nítorí pé ẹ̀mí rẹ̀ wà nínú ọkàn wa nítorí náà a ó wà pẹ̀lú rẹ̀. lóòótọ́ eléyìí gan-an ni nǹkan tí mo ń wá báwo ni ènìyàn ti ṣe lè rí àtúnbí. ọlọ́run rán ọmọ rẹ̀ kí ó kú fún ẹ̀ṣẹ̀ wa nítorí kí àwa kí ó ba lè di ọmọ ọlọ́run ọ̀kan náà sì ni ọlọ́run àti ọmọ rẹ̀ jésù jésù jẹ ìyà tí àwa ìbá jẹ nísìnyí a fún gbogbo èèyàn ní ìgbàlà lọ́fẹ̀ẹ́ ìwé mímọ́ ọlọ́run sọ fún wa pé àwọn tí wọ́n bá gba jésù àwọn náà ni a fún ní agbára láti di ọmọ ọlọ́run jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ o sọ fún wípé kí ó wà nínú ọkàn rẹ kí ó sì máa ṣe olùdarí rẹ nígbà tí ó bá wọ inú ọkàn rẹ yóò sọ ọ́ di titun yóò fún ọ ní ẹ̀mí tirẹ̀ ìwọ kò ní fẹ́ láti ṣẹ̀ mọ́ inú rẹ yóò sì dùn láti fẹ́ràn Ọlọ́run àti láti pa òfin rẹ̀ mọ́ nígbà náà ni a tó tún ọ bí ní òtítọ́. a dúpẹ́ púpọ̀ fún ọ̀rọ̀ iyebíye yìí eléyìí gan-an ni ọkàn mi ń wá